This audio is brought to you by MDP Recording Studio. Please consider donating to help our running and future project by visiting www.matrag.com إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته മുടി വിരാജനാക്കിയ അവിടമേ എന്ന കഥയെ ഒരാളെ എന്നെയോ വിഷയം എത്തിച്ചാലും الله والله يقبض ويبسط وإليه يرجعون الحمد لله رب العالمين صلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه، أعني Ayé jù náà dáná yọ ọ̀rọ̀ mọ́tò sí i. Ayé lọ wọ lọ́kọ̀ọ́kọ́ ni àjẹmọ́tọ́rọ̀ ìrìn lẹ́lẹ̀ ìjọba ní ìjọba ìjọba. Múlò náà kò já lọ wọn lọ. Ẹgbà mọ̀ ẹ̀ka ìdí náà tó bá wọ́n pa ìdí òkú ìdí ẹ̀kọ́ lẹ́yìn. Ọ̀yà ìmọ̀lùkọ̀ ti tẹ́lifí ìgbà. Bọ̀dá mi tẹ́lifí ẹ̀kí ti ti gbé ọlọ́mọ ìdọ̀tọ̀ ọmọ orílẹ̀ bá àgbà ẹ̀tọ́ fi ilé ní ìjà ìbẹ̀rẹ̀ ìjà ìdọ́wò já lújà já ẹ̀tọ́ rẹ̀. Àmọ́ mo ń ké tẹ̀lé máa rẹ̀ sí omi ẹ̀rìn náà lè sí ọmọ ẹ̀ ọ̀rẹ́ ìgbà ìyá mẹ́ta. Owó mi lè fi láti àrà lọ́rọ̀ ọmọ ẹ̀ ẹ̀ka tẹ̀lé fún mi sí ìwé. Mo nà ọdún yìí yé. Ìrọ̀lá ìwé yìí yé yóò tó wọ́n dilẹ̀ wọ́n lè yí wọ́n dilẹ̀ ẹ̀ma gbogbo yìí lórí ẹ̀ka ọ̀sẹ̀ ànámọ̀. ọmọdé fún ọ̀nà ọ̀sẹ̀ alá ọkà àwọn ọ̀sẹ̀ ìlànà ìṣàkóso ọ̀dùnmí من همه ونفسه ونفسه ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم قلوب وهم قلوب على مضمون وقال لهم الله موتكم ثم أحياهم إن الله لشرح على الإيمان ولكن أكثر الناس لا يشكرون ألم تر إلى الذين خرجوا من ديارهم ومرجع كويل àlàáfà lórí aláàbọ̀nà aláàlá àyàgbáyé ọmọ lórí ọmọdé ọ̀dọ́ jọmọ jọmọ ìdìnnà èkì àgbọ̀nà sọ̀rọ̀ ẹ̀ ẹ̀dá ẹ̀ aláàlá. Sọ́rí àlá ọdún three thousand and above ẹ̀hẹ́n. Àlá àdánmọ́ sọ́rí ń tọ́lá àbí. Àlá ọ̀nì àlá ẹ̀wà ìlú ọyọ̀ tó àlá àlàbá ní ìlú ìlú àwọ̀wá. Àwọn tí wọ́n rẹ̀ ní ẹni náà wọ́n tún jíjí láàrin ọmọ ìgbà tó rẹ̀ mẹ́ẹ̀ẹ́ ìgbẹ́ ìlú yẹn wọ́n wọ́n lóò láì ká káwé ọmọ ìrẹ̀ ẹgbẹ́. Alamtaro ọmọ ìrẹ̀ alam tọrọ ana ìwé alam ọgbẹrẹ lára ọgbẹrẹ ọrẹ ọ̀rọ̀ ọ̀lùkọ́lù ó ti rí náà máa ná àlàǹtà àlọ́. Alámpọ̀rọ̀ ọrẹ iṣẹ́ náà wọn náà ṣàdúrà ọ̀rẹ́ rẹ̀ dànù. Ìmáàna ó mú ní àgbẹ̀wò ọ̀dọ́ àmánilẹ̀ ìlẹ̀. Dànà agbẹ́rù bí ẹ dá ọ̀rọ̀ ó mú ní ìdílé ọ̀rọ̀ tó lé o. Ó dáná ìdílé ọ̀rọ̀ máa ní mọ̀lẹ́bí nígbà náà ìdẹ̀wọ̀ ẹ̀ Now, àwọn alágbọ̀rọ̀ bá ní ìyá ìbá náà ń sọ́kọ́ wọ̀ ẹ̀yẹ̀ ta. Báwo ni wọ́n ta? Ìbá náà wọ́n àwọn ìkọ̀nà ọmọ àgbàmùsọ̀rọ̀ ìyá ìná lọ́wọ́ tó owó ìkọ̀nà sí ìwà lórí òṣìṣẹ́ tí wọ́n ń mú wọn náà. Láyé ní ọmọ mi, ìjọba àgbà ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ wọ́n ti lọ́ọ̀rọ̀ ni wọ́n rọ̀ lórí àgbàgbà rẹ̀ mo yà á yà mí ìjọba ìjọba náà. Àlàntàrà kẹ́fà wà á lọ́rọ́ ní ọ̀rọ̀ àti ọ̀pọ̀ mi fẹ́. Wọ́n tó mo yà ẹ ọ ìfọ́fà ìgbà gbogbo rẹ̀ ọ̀rọ̀ yẹ. Báyọ̀ náà wọ́n tó yẹ ẹ náà wọ́n tó mo yẹ ẹ lẹ́yìn ìgbà àgbà yìí ní ìlú. Bí mo yà wọ́n á lọ sí àná. Ìwọ́n tó mo yà ẹ هو مطيع كل ذهب ولم تر كيف وعلى ربك بأسرار الجنود إن لم تر ألم ترى أن الله يعلم ما في السماء؟ إيش لا هو هو من الله سامعه كان ألم تسمع في هذه أنا في الجزائر amma amma wannan jari ne kuma ya fi a fiyawa ne alam tara ila alladhina kharaju min diyarihim wa qulu الملك الآن يهدي لنا yerewa alamdan yerewa yerenne mana ibn fadi yan ko jira mutiya alam tara ila alladhina kharaju min diyarihim wa hum yamlun dar wa ni ka ni kana na na o gura ji da wa ai ni o mi allah wa yu'allifu allifu لو أردت ما في الأرض ذهبا ما ألف بين قلوبهم ولكن الله ألف بينهم ألف بين ذهبا بمعنى ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم قلوب التعليق معنى وهم التعليقون بمعنى وهم يتجمعون ọ̀rẹ́gbọ́n ọ̀nà ẹ̀sìn ẹ̀mẹ́ ìgbà oòrùn ìgbà ìgbàgbẹ́dẹ́ ọ̀rẹ́gbọ́n ìgbàgbẹ́dẹ́ ìgbàgbẹ́dẹ́ sẹ́mi ẹ̀kọ́ ọ̀rẹ́ mi Thousand of thousand. So, ìdíkẹ́rẹ́ ní pé ìgbà tó mú ní ká àbọ̀ òkúwé ìdí tó mú ní ẹ̀hẹ́ tọ̀kọ́ lọ́lọ́rùn náà tó mú ní ká àbọ̀ òkúwé ìdí ko ko kul innal mawta alladhi tadruna bil mawt fa innahu mulaqi ko ko yani gori ni na ni Allah tu pun mana dah lah. Eh, ini nama saya. يدركه الموت ولو لم يدركه مسيرا Olúwa ẹ̀yà ti ṣe ìlú ìjọba ojú èyí olú òní ọjọ́ kẹrẹ wà nínú ẹ̀ bíríkì nínú ẹ̀ mẹ́rẹ̀ ká àti àti mọ̀rọ̀ kára wà mo ṣe jẹ́ bàná kí ẹn fún ìdáná tó láàrú bàtà mi ẹ̀wọ̀ ọmọ mi jẹ́ ìtọ̀ ní kára wà láàrẹ̀ mọ̀ wà láàrẹ̀ bá àwọn ènìyàn kára wà èmi ń gbọ́nà ọ̀gá alá ọ̀gá ló ń gbé ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí وجعلنا ومن لم يمت بالسيف ما جاء بخيره تفرقت الألباب والموت واحد ومن لم يمت بالسيف ما جاء بخيره تعددت الألباب والموت واحد قال جاء بجمع ذلك من أمر الله يسأل راجل imam shafi rahimahullah lọ́kà yìí إذا كان الأبدان من موضع الحياد فقد الأبدان بالبيت لله الأفضل Ọlọ́pàá bàtà ọlọ́pàá bàtà ọlọ́pàá bàtà ìyẹn tó bá tó ọ̀rọ̀ ní oṣù ní oṣù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ oṣù lè fún bẹ́ẹ̀ níjọ wọn ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọ̀dọ̀ má tọ̀tọ̀ ẹ̀yìn àmá ọ̀pọ̀lọpọ̀ àgbà màdùnúwà ọ̀pọ̀ àgbẹ̀bẹ̀ àgbà ọ̀dọ́lọ́rọ̀ mi tí wọ́n mú ìlú ìpínlẹ̀ wọ̀lú wáyé ọjọ́ bá ìpín náà bá. kí ló ń jẹ́ sí ilẹ̀ tó hánà ìta ẹni òṣèré ní àníkíńtì náà ìmọ̀n jẹ́ àbídọ́tò báyìí ìdájá ẹ̀dájá àwùjárí òṣèré ní máa ń jẹ́ òṣèré àbúrò hánà ń ká àbà ọjọ́ òṣèré ìdílé ìṣẹ́ ìṣẹ́jú lókè ọ̀dà táì pàkọ́tì àbújá ní ìṣẹ́jú ńlá ìṣẹ́jú àwọn ọmọ ọmọ láti lókè àbúrò mo jihad ní ìṣẹ́jú ńlá ìṣẹ́jú ọ̀nà náà dáa àyàfà ọmọ ọmọ ọmọ ìṣẹ́jú ينجي جواز على إذا كان أبوك عليه يوم القيامة بغير مستقبل سودان لجوازا كما أعطاك رواية وغير مؤمن ọ̀rọ̀ mọ́ta lóríta kàmáta olóòrùn ẹ̀sọ̀kọ́rọ̀ lọ́wọ́ àbẹ́bẹ̀ àmì ẹ̀rọ ìyá ẹ̀ta ti mú sí bá ilé ìwọ́n lè fi ohun ní kò bá ti mú sí فكان كما أراد الله إذن قبل تفسير الدخول النور káàdé máa tó mi tí mo tó ń bọ́ káàdé máa tó كل tí inú mi tẹ̀ wọ́n dọ̀ náà yẹ ọ̀pọ̀ náà ń yìí ìrìn لكان كما أراده الله فلم يلبث فلا جزء على المنام إنما إنما أمره إلا أراد شيئا أن يقول له كفر فقال له الله ثم رجع ثم أحياه أولا هو ثم رجع أهل وأنا إني متفق أنا كأدوم عبد الله بن عباس في دماغ القرآن رضي الله عنهما كأنا نجي أنا ذا نجي أنا الله àwọn ọmọ tí wọ́n rẹ̀ lọ́wọ́ ọmọ ní ìnáwó abẹ́rẹ́ wa lọ́dọ̀ ẹ̀ wá tọ́ ọlọ́run alọ́run sí àti àdí. حديث عن ابراهيم حديث موقوف موقوف على ابن عباس ìlànà yẹn ẹ̀kọ́ náà nà lọ́kọ̀ tó lọ́kọ̀ hàn ìbẹ́ ìbẹ́ ṣe yí iná wọ́ jáde bẹ́ẹ̀ alẹ́nà wàlá iná àtàwọn ọmọdé àbúláyé kúrò ọkọ̀ fọ́dọ̀dọ̀rọ̀ olóyún ọ̀tà ní ọgbà nyẹ́mà ẹ̀kọ́ ọ̀tà tó bá rẹ̀ nílẹ̀ tó bá rẹ̀ kúrò àmọ́ àlẹ́ ní أكثر الناس شرعي كثير شرع وبعنا وعطاء كثير هنا هو ضعيف ومين هنا ضعيف هنا أكثر شوف نعم وكان لا يستطيع أن يكون الله gbogbo àgbọ̀nkà náà ní wẹ́ẹ̀nì ní wẹ́ẹ̀rẹ̀ ọdún tó mọ̀ ìkọ̀kọ̀ rẹ̀ tán ní àbúrò ní fún buhari jẹ́ ọkà ìwé ọmọdé ìyá ọmọdé ẹni bíi àbọ̀ rẹ̀ ọ̀rọ̀ jẹ́ ẹni kàmí àgbọ̀nkà náà in every one thousand nine hundred and ninety nine ọ̀rọ̀ àti ìrìnàjò náà náà but after àwọn ọmọ rẹ̀ after àwọn ọmọ rẹ̀ ẹni òkú mọ́rí kò lè ríra ẹni ìdí àti ẹni ìnira lẹ́gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ولكن قوله أنا لأملأ أن لا لأملأ أن من المسددة اللي هو المسائل للتوفيق قولي سقطة إليك قولي ما الجنة لك الجنة نعمك الجنة نعمك وسارقوا إلى مدلة من ربكم وجنة عرضها سماوات والأرض على وإذا لما يلا الله وإياكم من المتقين ومن كدر لما ومن كما تعالى وقع وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع عليم يعرفون يعرفون يعرفون حيث منع كرامة العرب في سبيل الله لقاء أننا وقرابين في سبيل التحديد في سبيل الشهوات في سبيل الكبر والكبرياء والتعجب في سبيل الأفضل قلوا لنفسه إن سعيكم لشتى أخبرنا ضد الناس والله من كانت أخبار يدوم الواقع دوانا ولكن في سبيل الله àbí kí omi bá pẹ̀lú kẹrin tó ń tóbi. Wọ̀kọ́ ti ló ní sẹ́bí lè lá wà lẹ́mù wọ ẹ̀ka ànàlọ́mà pẹ̀lú ọ̀nàlẹ́ ìfọ̀mọ̀dọ̀gbìdára. Omúlù gbọ́nà ti àlá ọ̀nà àwọn òkú ekele ọ̀nà àwọn náà bọ̀dù tó yẹ náà tẹ̀lé ká ń bí i àjẹ́ ìwé tẹ̀lé ní ọ̀sẹ̀ tó fi kéwì. Kọ́rí sẹ́mi náà. Máa ti ń láti wọ́n bí ní sáà ní àjẹ́ àjẹ́ lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ wọ́n mi lọ́wọ́ ìgbésẹ̀ náà tó ti lè dùn. Olùdíje ń sábà wọ́n mọ́ ìlú ìlú. I will make it fine. Òun náà lè kúrò ọ̀la kọ́ ọ̀ma ẹ̀gbẹ̀. Òun ń gbọ́dọ̀ sáálá ọkà. Máa ń mú láti lẹ́yìn gbígbó wọ ọ̀kan dábàná. Ọ̀yọ̀dọ́ ìnáwó láwùjọ àbọ̀ ọ̀kan kẹsìnrọ̀. Wọ̀wọ̀ ọ̀yà gbígbó wáyà ọ̀ṣọ́ ẹ̀wáyà ọ̀ṣọ́. Sọ́ọ̀dà ẹ̀yọ̀ ayé ìdá lọ́rẹ́ lọ. Bí ìyẹn bá ti ní ẹ̀dọ́ ẹ̀dọ́ ọ̀ṣọ́ والله يمرض ويمسك وإليه ترجعون ملك ماذا الذي يقرب الله الملك نظر منه أنا في لي فردا حسنا إلينا كذولا يهود لك أمولي أمين أدي قلوب يهودي Ṣùgbọ́n mo ní òmìnira ìlú. Ẹ̀rọ ọmọ ẹ̀yìn ọ̀rẹ́ máa ń káà tó mórí à ọ́nì tó mórí tí a yẹ fẹ́ mi. Ṣá làkọ́jú sẹ́mi àrùwọ̀ ọ̀pọ̀lọpọ̀ الذين قول الذين أفمحين وأفمحين أمنا قول الذين قالوا إن الله كبير ونظر يا عبد الله لقد سمع لقد سمع الله قول الذين قالوا علمنا قالوا إن الله فقير ونحن أغنياء فنكتب ما قالوا وقتلهم أنبياء بغير حق ونقول ذوقوا عذاب الأمير مدن اللهم قول الذين قالوا أمرت ملكتها أمرنا له أمرنا له أمرنا له أمرنا له أمرنا له àbúrò ní omi yà á bò kàrẹ́ ìmúlí èyí yà á bò ọ̀nà ọ̀kàrẹ́ ẹ̀fọ́ náà ìka àná kádìrì àná kádìrì kúkúl ẹ̀fọ́ ìfẹ́sọ̀ ẹ̀rọ ìwọ̀n mi ní ilé múlí àná mọ̀ ẹ̀dọ́ mi yà á ta ẹ̀mú yẹ sọ̀ kàrẹ́ bẹ̀rẹ̀ yà á yọ̀ ọ̀nà ọ̀múlí kọ́ lọ́nà àwọn àwọn. ومنيرا لقد سمع ربكم لقد سمع سمعنا لقد سمع الله فنستلم الله قول الذين قالوا اي كلمات عسى ان الله رحيم ومن يريد ان اصنع كما يمنين ملكا kànàdà dídì máa kọ lù lùkà náà wà tẹ̀lé ẹ̀húrẹ̀ tẹ̀ àbúrẹ̀ mẹ́kànlá tẹ́mẹ̀ ẹ̀dùnmí tẹ̀lé ẹ̀húrẹ̀ ọba ọ̀gbẹ́sọ́nà ẹ̀ka àkàǹtẹ̀bíyẹ ọ̀yìn náà ilé ìwé ọ̀gbẹ́ tí a mọ̀ lọ nínú ojú ọ̀nà ìdíyà wà máa rẹ̀ mọ̀ bí mo lè fi lọ kí ẹ ká sí ẹgbẹ́ nípa ẹgbẹ́ ọ̀gbà ọ̀gbà ọ̀gbà àbíyá àtàbà níbẹ̀ náà ìkẹyà ọ̀rẹ́ ìgbẹ́ ìrọ̀lẹ́ ọ̀wọ́lá àlejò ìdíyà عنه ونقول ذوقوا عذاب البحر ما إذا لا يعلمك إن يديها من أضحى المؤمنين كان خير ضرب مثلا أما يخلع على الذنوب من الذنوب الذنوب يعطي الذنوب يقول له يا أننا نعمل وملكنا تعالى يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد ملك معنانا أعطاهم جميع الشيء في الدبر يقول وما ينبغي في كتابه أنا أمر هجر سبحانه وتعالى أقول لتعلم من العلم الصمد هذا الصمد المستغني عن الكل والكل مفتقر إليه ẹgbẹ́ nínú ẹ̀ka ọ̀nà yẹ wà ní. ọ̀nà wọn náà ló ń gbọ́dọ̀ mú ìyá àwùjọ náà ní ilé ìjẹ́ wà ní. ọ̀nà ẹ̀ka àbísọ̀ wọn náà ní ọ̀gá ẹ̀dá ẹ̀dá ọ̀nà yàtọ̀ náà. المستغني عن الكل أبعد ملك يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يدع يجيبكم ويأتي بقلب جديد وما ذلك الله الله بعظيم هي تعرض ويأتي بقلب جديد ينقله على ذي والله وما ذلك الله بعظيم إلى أن أنت تحتاج من المسلمين وإن يومي ثم ما سمعنا إلا يدعو من يرد بنفس الله فأرضا حسنا يقول لما يقول قرض حسن علماء التوحيد ده قرض حسن ده من العباد القرض كما èyí yìí lẹ́nà ìṣèjúwà ìmáàná ìṣe wá sí agbóhùn nípa ọ̀bẹ aláàb ìlọ́lá ọ̀tàlá kọ́yé ìdáyé ìdáyé ìlá mọ́jùbọ̀ ọ̀bẹ àtàlá ọ̀bẹ lọ́wọ́ ìdíjà ọ̀ní bẹ̀rẹ̀ ní ìdíjà ìnáwó àmàlù ìyá يتعبد من الجميع ومن الأرض حسنا إن على أبوه من المليئة جن هو إيسا ورمه من أو مهلها دوري أسين لنا نال كبيرنا واجب ليرا ولما فيه غدا ولما أبوه اللهم تدور دور أعلم عليه إلى مين إذا نزلت بأي الأرض Náà bí ń gbọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́ ìdílé ní òmòdú. Ọmọ ìyá àtàrẹ ìyá mẹ́rin ẹ̀wọ̀ òmòdúgbọ́n ọ̀gá àlọ́. Ẹni mẹ́rin. Sáà kunyawo kyawo tisa na kunyake na mjana mwuri kwa Amerika mulu ee kwa ala mulu من ذا الذي يريد الله قرضا حسنا يعني أنا مسلمي أنا من أيدي إني في يوم البقرة أنا كرامة جعبوا ومنك مثل الذين يملكون في سبيل الله ومثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين يملكون في سبيل الله تبين ما كان هذا الشيء مثل حبة àtàtàkùn àtàlàbílà wọ́n yẹ fún ìṣẹ́ ìdí ìṣẹ́ náà mọ̀ ìṣẹ́ ìjọ́tù kí ẹ̀ lọ́mọ ni ọ̀ lọ́mọ ni ọ̀rẹ́ ìgbàdo ìgbàdo àná wọ́n wá ìṣòro wá ìṣòro lórí jòrò ọmọ àgbẹ̀rẹ̀ ló sáwọn ọmọ láwọn ọ̀sẹ̀ ìṣe ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ọkọ̀ ẹ̀sọ́nà ìlú àìsí ìlú èdè jọ́ọ̀kì kẹ́ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìjọba lẹ́n tí ní ẹni tí yẹ ìwé ẹni lọ. ìgbàdé mi mú mi ọ̀dọ́ òkú ilé ìgbàdé mi náà tó ń pè náà. Èkó ni ìgbé láti ní àtúnwá bá ẹgbẹ́ ẹgbẹ́ ìgbìyànjú. Wọ́n yà bá ẹgbẹ́ ìgbìyànjú náà fẹ́ràn bẹ̀ fún ọmọ ìdí àdúgbò tó ń tún kò lọ sí àgbẹ̀rẹ̀ máa ń hàn lọ bí àbọ̀nàbì. يعملها قطع بعدها ثم يكون عن قطاع نتيجة إلى بضع فيها قطاع وين wọ́n mú ìyàwó náà ẹnu tó gbà nípa àgbo seven hundred ó lè ní ọdún mẹ́rin ló ń pè wọ́n ló ti lọ jẹ wọ́n wá ní ọjọ́ ìsinmi rẹ̀ gbà ní ìyàgbọ́ sí àìmọ́ ìwé wọ́n wá orí wọ́n fi wọ́n kalẹ̀ mórí kọ́nà kaná gbàmùgbàmù ní yẹn. na ilé ẹ̀dọ́ máa bẹ̀ lórí yóò ṣe àkọ́ dánù àkànà أضعافا كثيرة والله مدارك لمن يشاء قولي فيضعف له أضعافا كثيرة ملك من عيرو عيرو عيرو لنا صح صح عيرو بكل اسم الهدف وكيف تغفرك والله ربكم وقد غلق الأبيار والقوس الباري كيف مجيب أو هناك ومرجع لولي ما أقول هنا يوم ينال يقول لنا أنا مؤمن wọn lè kó dùsú ìjọ alára àti ọkùnrin sọlá ọmọ kan òkèlè òkèlè òkèlè náà lọ lọ ìhàkùnfẹ òkúnlẹ yàrá ṣẹbi orí ìnáàmù kan ìjọ ọkùnrin mi àwọn ọmọ mi ọmọ mi rí ìnáàmù mi ní náà mú bèrè dání ẹnẹ nẹbà àbí náà kó dùsú ìjọ náà gbogbo ẹbí mi ní ìlú. olùmúlẹ̀ àgbáyé wọ́n máa wọ ilé náà ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ọmọ rẹ̀ náà kò àfẹ́ǹdì sójàlè yàrá tó kúrò òní lójú gbogbo kàtàkà láàrín ọ̀rẹ́ kàtàkà láàrín láàrín lórí kú ìmọ̀lì gbẹ̀ǹdẹ̀ ní bẹ́ẹ̀ tó àwọn náà kò ní ló mú ní ọmọ náà mẹ́ ẹ̀kọ́ tí ìdí lè wúlò lókè wọ́n wọ́n mẹ́jọ ilé yìí olùjáwó máa tó mú ní ọmọ wa máa So ibi ìwé náà ní ìlú lórí jẹ́ òun ní ọmọ ìdúgbò àbá àwọn. Wọ́n mẹ́rẹ̀ ìjọ lóòmò nípa lẹ́kẹ̀ẹ́ ọjọ́ lóòmò ìjọ mo lọ náà fẹ́ ọkùnrin ní Màyìdàn Àríwá Òyìnbá àdá àbá. Láàárín ọmọ ìjọba náà kọ́ ọ̀rọ̀ ìgbàlódé. Àwọn ìgbàlódé. لله رب العالمين الحمد لله رب العالمين